الحمد لله القائل في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ثم صلاة وسلاما على رسول الله خاتم أنبياء الله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد عباد الله لقد خلق الله الموت ليختبركم به والحكمة من حسنة جليلة فالله سبحانه وتعالى هو المحيي والمميت القادر على الإحياء كما هو القادر على الإماتة يطول عمر من يشاء وينقص من عمره وكل ذلك في كتاب عنده أم الكتاب فالله سبحانه وتعالى نجحل نسحله أن يجعلنا من عباده المخلصين الذين يدركهم موتهم وهم مسلمون ويدركهم المنية وهم سالمون تائبون من عظيم الذنوب الذي هو الاشراك بالله فمن مات مؤمنا موحدا مسند سنة نبي الله صلى الله عليه وسلم نتمنى له دخول الجنة وإن لم نستطيع أن نجزم ذلك ونجزم له فمن مات عاصيا من عباد الله لكنه لم يكن مشركا نتمنى له دخول الجنة كما تمنى له شفاعة النبي صلى الله عليه وسلم هذا أفرهم الله وبا أثر إسلام عن شولا محمد صلى الله عليه وسلم وقد tó ṣe wípé òun ló dá ikú àti ìmábẹ́ ìdá ikú àti ìmábẹ́ kò sí ìṣòro ò sí ń bẹ̀ fẹ́dà bẹ́ẹ̀ bá ń bẹ láyé orí ń bẹ fún torí tó bá níbi tó kù káàkó sí yóò lè tún bá bákan náà àwọn iṣẹ́ eré tí bá ń ṣe yóò lè tẹ̀síwájú ẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ bá ń lé ayé lẹ́ndí títí sallallahu alaihi wasallam tó sì kú lórí ìmọ̀ ní ẹ̀pọ̀ pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bí wá àwọn àtàkì ọlọ́pàá wọ́ta alákòóso lọ́wọ́ àdìjẹ́nà bó jẹ́ ṣe wípé àti fọwọ́ rẹ̀ wípé ní àdìjẹ́nà lè jẹ́ka bákẹ́lẹ̀ ní ẹ̀bá jẹ́ mùsùlùmí tóótọ́ kò sì jẹ́ lẹ́bọ sọ́lọ́run ṣùgbọ́n sí ní ẹni jẹmọ́ mùsùlùmí básìkò ẹ̀dá bá ti tó kò sí ń ta fẹ́ ṣe lè lórí torí bí Allah subhanahu wa ta'ala ó ní wa ma kana li nafsin an tamuta illa bi idhnillah kitaban mu'ajjala kò lè déédé kí ẹ̀ nígbà tí ti ń tẹ̀mí ó sì dòkú lójijì ìdá òun kan kò ti fẹ́ kú ni àbí kò tí ìrìnà kan kó wọn kú nǹkan méjì gbọdọ̀ wáwájú ikú ẹ̀ àkọ́kọ́ ìyọ̀ǹda ọlọ́run pásìkò ti tó ẹrù mi máa bọ̀ tó ṣẹlẹ̀ gbogbo ẹ̀tọ́nù bá ti fi lọ́wọ́ iṣẹ́ kò sí ìyẹ̀kẹ́ tó lè fi lọ́wọ́ iṣẹ́ bọ́lá bá ti mo dí ẹ̀dá lọ́wọ́ iṣẹ́ bó ti wù ká dù tó kásáré tó gbogbo ń tá a bá ń ṣe ní gbìyànjú àwọn onígbàdà máa já sí nǹkan kejì kìtàbà mọ̀hàjálà ó ti lápọ̀ọ́lẹ̀ tọ́lọ́ wa ti tíìsì wọ́n ẹni yẹn ogun kékeré ni àsìkò tó kù yẹn ó kú lágbà ní àsìkò tó kú nìyẹn kò sí ẹ̀dá kan tó lè sún ọjọ́ péyàn síwájú ẹ̀dá kan ò sì lè sókú máyà torí bí ọ̀pọ̀ subhanahu wa ta'ala òun lọ bá ààyè tí ò ní kú láyéláyé yóò sì máa fi kú yóò máa dáwọn ẹ̀dá rẹ̀ wò látara kú a rí àwọn ẹ̀kọ́ tó pọ̀pọ̀ torí pé ló bá ti pé ẹ̀mọ́ kú ni wọ́n lọ ilé ayé yóò ní dáa bá ti ń pa gbogbo ilé ayé bàjẹ́ tó lé nì nínú tọ́lọ̀ ń pàpà fi ṣẹ́kú ilé ayé kalẹ̀ fún wa káàkiri rí dáadáa nú rẹ̀ tó ń bá ń gbé tó bá sọ gbogbo náà ti dáadáa ayé kò sí kú ibo lèmi àti ẹgbẹ́ kọ́lé sí ibo la fẹ́ rìn tó bá nílẹ̀ ń jẹ́ èèyàn ilẹ̀ ń jẹ́ ìwọ̀n tó pààyàn ní bí kò bá pààyàn lè rí ìyàn jẹ tó ń tẹ́mí ní ha khalaqnakum wà mí ha wà bí ha nà ìjọkùn wà mí ha nà ìjọkùn táwọn kan ó sọ̀rọ̀ ẹ̀dá ولا لا إله إلا الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ẹ̀rùn ọlọ́run àti sọ́nù kí àkọ́kọ́ mú jùra wa bó ti rù kéèyàn dá tó níṣẹ́ ẹ̀ẹ́sẹ́ ní mùsùlùmí òdodo ní tó ń ṣe ọlọ́run fi kọ́ wa àgbọ̀dọ̀ sọ́kọ́ màlìjẹ́nà

bóyá àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n máa mọ̀ láti bí ogún ọdún sẹ́yìn yẹn wo ebi tó ń bá láàrin rẹ̀ lọ́lọ́run ó ti ṣàtúnṣe lónìí tó bàjẹ́ ìwọ òkúkú mọ̀ mọ́tara ẹni ẹlẹ́ni kó ra ìbínú wájú ọlọ́run ó lè ra bínú wájú ọlọ́run ẹni tọ́lọ̀ bọ̀ òṣèlú lọ́mọ àtijẹ́ kó lọ fi lọ́mọ ẹni tọ́lọ̀

gẹ́gẹ́ bí